ó sọ fún yín lẹ́ẹ̀kan mo náà máa sọ̀rọ̀ nípa civil matter eh, civil offence àti criminal offence kí ni ìyàtọ̀ ṣé bákan náà ni méjèèjì ni kí apá abúlé àá sá sí kí ni àá ṣe ìlanilọ́yẹ̀ láàfin ètò tòní ṣe prince bukala àpáta akínṣemọyìn wọ́n sì ti wà ń kalẹ̀ ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o hmm. ẹ̀yin olùgbọ́. ẹyìn eh, òun náà lẹ ti gbọ́ yẹn o torí àwọn èèyàn máa ń bi mí gbogbo máa ní èmi kọ́ èmi ò mọ bá àtúrẹ́ ń ṣe. bá dàrẹ́tọ̀ lórí àtọ̀tọ̀ àná civil matter àti hmm. criminal matter bàbá wọn pè civil case àti criminal case so civil case ni àwọn case tó yẹ pé kò ní ọwọ́ ọlọ́pàá nú hmm. kò ní ìpè lọ sọ ìyẹn làwọn èèyàn máa ń sábà sọ pé màá sù ẹ hmm. ìrànlọ́wọ́ eh, màá sù ẹ sí court kọ̀ọ̀kan màá sù ẹ sí court ó yàtọ̀ sí màá ṣáàjì ẹ sí court. ẹ jẹ́ ká kọ́ mi irú àwọn ké irú àwọn ọ̀rọ̀ wo ló lè fi sítalẹ̀ pé civil. civil ni tí àríyànjiyàn bá wà lórí ọ̀rọ̀ kan bíi ọ̀rọ̀ lẹ̀ hmm. bíi ọ̀rọ̀ business dàpọ̀ bíi àṣà agreement kan ẹnìkan tún ń ṣe nǹkan míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ó bú mi àbí ó embarrass mi bákan àbí ó gbé publication jáde lórí mi tí mi ò like ìyẹn ò kan pé kí n lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá àwọn láìpẹ́ máa pe ah, instead of pé kí n get mad with you I better get my lawyer pé kọ fún ẹ wè wá sọmọ nìkan mo sú ẹ nìyẹn irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó máa ń mú claiming of damages dání bí owó o lè sọ pé three million or five million or twenty-five million or one hundred million ó depend lórí bí n bá ti assess àti pé iye báyìí ni kala máa claim lọ́wọ́ ẹ̀. ẹ ṣe ìbáraẹ̀wò yẹn ṣe máa ń sọ pé ẹ ká sùn wọn fún twenty million yẹn hmm. ṣé ó ní nǹkan kan tí wọ́n máa ń lò bíi bóyá bíi. bíi empirical assessment ẹ ó máa ń ní. lọ́yà achala ṣàlàyé pé pé náà owó yẹn ti pọ̀ jù because ó máa ń depend lórí personality àti irú tí ó ṣe pé iye báyìí ni kàfíìsì iye báyìí ni kàfíìsì nítorí if tí yóò bá tiẹ̀ jẹ̀bi adájọ́ máa ń bì tiẹ̀ wálẹ̀ nígbà míì wọ́n máa ń bì tèmi wálẹ̀ mi ò bì tiẹ̀ wálẹ̀ civil case nìyẹn criminal matter ni. kéèsì tí o ti lọ report lọ́dọ̀ ọlọ́pàá ó gbá mi lójú ó tẹ̀ mí mọ́lẹ̀ ó jà mí lólè ó jí mi ní nǹkan ó ṣe kan tó dà pé àbí tó mú violence dání kọ̀ọ̀kan criminal matter nìyẹn crime nìyẹn ìyẹn lè máa lọ sí station máa lọ report tọ́lọ́pàá máa investigate hmm, hmm. ìyàtọ̀ tó wà ìyẹn kò nídìí pé o máa claim owó kan n ò ń yé púpọ̀ nú àwọn àwọn èèyàn wa nìyẹn lọ́rọ̀ àwọn case kan wà tẹ́ pé ọ̀tọ̀ ni tó máa ń wà mind complainant ńgbà míì hmm. ọ̀tọ̀ ni ìgbà tó máa ti lọ report lọ́dọ̀ ọlọ́pàá hmm. ọ̀tọ̀ ni ìtò máa ní mind pé bóyá wọ́n máa bá ń gbowó òun. so for example ètè ní expect ń tá a rí pẹ̀lú cases àwọn èèyàn hmm. àwọn ẹlòmíì tó bá jà wọ́n lólè. Mm tí nǹkan wọn bá sọnù tó bá lọ́ọ́ fura sí lágbájá hmm. bóyá fìdíǹdì ọ̀kẹ́ ni tó bá lọ report to the station ìhun tẹ́lómi máa ń ní mind ọ̀tọ̀ ìtẹ́lẹ̀ ọ̀gọ́rọ̀ máa ní mind pé kọ́ bá òun mú kọ́ bá òun gba nǹkan lọ́wọ́ ẹ̀ ọ́ tí yóò bá ṣe gbà lọ́wọ́ ẹ̀ kó san owó ẹ̀ fún un. ẹ ó dàbí irú kéèsì eh, ìta ṣe ń jọkan Alhaji Suleiman táwọn ọmọ wọn wọn ni wọ́n lọ jí owó ta ọ́ìlì. ìṣẹ́rí yẹn bàbá ńlá nonsense nìyẹn ó fi kinní sọ́gbàgàdì ó lọ lé ilẹ̀ mọ́jọ́ kejì ni wọ́n ti yọ ní orí ibẹ̀ yẹn ó wà lọ́pọ̀lọpọ̀ àwọn akọ́kọ́ wọn lọ SARS. Eh, eh so ìyẹn ó fura pé wọ́n jíù ní nǹkan ni mm. kò yẹ kírun nǹkan bẹ́ẹ̀ yẹn tiẹ̀ dé sars in the first place mm. because element of robbery kankan ò tiẹ̀ síbẹ̀ dé am pure stealing ni but kí ló dé sars ara jàtìjàtì tí wọ́n sọ pé ó máa ń gbọ́n nù ọlọ́pàá tí ò sẹ́ni tó ń check wọn wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n á gbọ́ by force so irú àwọn kéèsì báwọn irú èyí tó ní ọjọ́ ìhùn lówó mm. tí ò bá lọ́wọ́ ẹnìkankan nu wọn ìyẹn ti fọkàn ìyẹn kàn fẹ́ fìyà jẹ àwọn ọmọ yẹn ó fẹ́ tí hmm. òpó òun léèyàn sars. bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíín náà ń ṣe. bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà ń ṣe. àwọn kan ń ṣe tó bá kàn fẹ́ fìyà jẹ yàn tẹnisi fìyà jẹ yàn púpọ̀ nú àwọn èèyàn ń déédéé ṣe ọlọ́pàá ló máa ń kọ́ wọn pé sọ báyìí sọ báyìí hmm. ẹni tí máa sọ yìí ó ti ṣẹlẹ̀ sẹ́gbẹ̀gbẹ̀rún yàn ọlọ́pàá ló máa ń kọ́ wọn jẹ́ pé irú ni tó di pọ́lọ́pàá láti make matter yẹn look like criminal matter kọ́ lè kọ́ mi wọn ò dẹ̀ kọ́ mi lórí ọ̀rọ̀ nítorí àǹfààní tiẹ̀ complainant ojú òye mẹ́ni wọn nìyẹn torí táwọn máa jẹ lọ́sẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó ṣe ẹ̀mí máa ń ṣe ṣáà ìmọ̀ torí tó máa ṣe sílẹ̀ jama ni mi ráyè ìranù pẹ̀lú ẹni policeman kan tó bá tó ká mọ́ndín kọ̀ bẹ́ẹ̀ yẹn yàtọ̀ sáwọn tàtẹ̀yìn wá sílẹ̀ jama ni kò sáyè ìranù because ó ti wọ́n ò ríṣẹ́ ṣe mọ́ ó dà pé owó tí ò sí lù gan-an àwọn most Nigeria oníkàlùkù ń ṣe sùúrù sí kò ń síjà kò ń sí <laughs> ọlọ́pàá kankan fúnra ọlọ́jà máa gbé mọ́tò ma máa lọ kọ́ọ̀sì wàhálà ọlọ́pàá ọgbọ́n bá dé owó station ló ń nígbà tá a gbà ìtàn tá a jẹ tá a yóò ní à ń tí gbogbo ẹ̀ ṣe ló ń bọ̀ta lọ fa wàhálà Wa